الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون ولون وبا أتروي كي ولون أتيك فون شنلا محمد صلى الله عليه وآله وسلم نيو نيو جوك جو وسوك جو أدون 2020 تي أفا عبد المؤمن ọ̀lànìyàn tí wọ́n ṣe lọ́ṣọ́ yìí pẹ̀lú sista zainab zakaria ní ìlú ìbàdàn abẹ́lẹ́wọ̀n bá ń tóbi rẹ̀ kí ó fi àlùbáríkà tó pọ̀ sí ìgbéyàwó náà ìdánilẹ́kọ̀ọ́ tí ó wáyé níjókòó náà ọlọ́run kọ wípé èmi Lukman Idris Shekoni mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ lérí pàtàkì ìgbéyàwó àti àwọn ojúṣe èyí tó yẹ ká mà pàápàá jùlọ abala obìnrin tí ó bá ń lo alhijab ṣẹrẹrí àwọn wo ni wọ́n lẹ́tọ̀ọ́ tí wọ́n lè rí nígbà tí kò bá lo jelbab nínú àwọn àlàyé tí mo ṣe sabkun lisan sábkù lisan kí a fẹ́ sọ hó kí ha kò bọ́ sí orí ahọ́n ó ń bẹnu àwọn ọmọ ẹ̀yà pẹ̀lú àníyàn dáadáa tó ń pe àkíyèsí wa bàtà wa náà sì tún tún gbọ́ àrí wípé abala kan ń bẹ tí a gbọ́dọ̀ ṣe àtúnṣe torí pé àwọn èèyàn máa ń fọ́n ọ̀rọ̀ ká tó tábà wá fẹ́ fọ́n ká máa fi àwọn àtúnṣe náà ká kún kí ni abala bíi tí a fẹ́ ṣe àtúnṣe rẹ̀ ó náà ní bàtà ń sọ̀rọ̀ nípa àwọn tó lẹ́tọ̀ọ́ láti lè rí obìnrin nígbà tí kò bá lo jelbab mo wá sọ̀rọ̀ nípa alaamu àti alkhal àbúrò bàbá àbẹ̀gbọ́n bàbá àbúrò ìyá àbẹ̀gbọ́n ìyá èyí tí mo gbà lérò tí mo fẹ́ sọ gan-an náà ni àbúrò ìyá ọmọbìnrin tó ń lo jelbab yìí kì í ṣe àbúrò bàbá ti ọkọ torí pé nínú wáàsí bàbá àbúrò bàbá tọkọ ẹ̀gbọ́n bàbá tọkọ ó ní ahọ́n ló lọ síbẹ̀ ṣùgbọ́n àsọ̀hí tí mo gbà lérò ó ní àbúrò bàbá ọmọbìnrin tó jẹ́yàwó èyí tó ń lo jẹ̀lìbáàbù ó ní mo gbà lérò nítorí hadith àfọwọ́ nínú tíra fún imam bukhari hadith ìyàwó aisha radiyallahu anha qalat ó ní inna aflah arákùnrin kan bí wọ́n pè ní aflah akha abi qais jaa yastadinu alayha wa huwa ammuha min ar-rida'a wípé arákùnrin yìí tí ń jẹ́ aflah ó wá gbàyọ̀ǹda láti wọlé wá wọlé tọ̀ ìyàwó aisha arákùnrin yìí sì jẹ́ amú ẹni tó wà nípò ẹ̀gbọ́n àbábúrò bàbá ìyàwó Aisha ṣùgbọ́n o mina rọ̀dọ̀ níbi ìjọjọ mú ọmú àfọwọ́ Abubakar Siddiq àwọn àti bàbá tó bí aflah obìnrin kan ló fún wa lọ́mú papọ̀ so wọ́n ti wà nípò amú sí àfọwọ́ Abubakar so wọ́n wá ń jẹ́ wọ́n ti wà nípò akho sí afa Abubakar tí wọ́n wá ń jẹ́ amò fún ìyàwó Aisha sọ̀rọ̀gbà tí arákùnrin fẹ́ wọlé báàdà anazala hijab lẹ́yìn ìgbà tí ọlọ́run ti sọ ayà hijab kalẹ̀ fa abaitu an azinala ìyàwó Aisha ni mo kọ̀ mi kó wọlé kó wọlé wàá bá mi lẹ́yìn tí mi ò lọ jẹ̀lbáàbù mi gbà fún un falama jẹ́ rasulullah sallallahu alayhi wa sallam bàtà nàbí dé akhbartu billadhi sana'at ó ní mo wá sọ ní tí mo ṣe fún ànábì fa amara ànábì wàá pàṣẹ àná àdìnnàlà ló kì í yọ̀ǹda fún eléyìí ni bó ṣe wá nínú tíra àfáwà imam bukhari ṣùgbọ́n inú ẹ̀gbà wa ti àfáwà ẹrùwà látọ̀dọ̀ yàwá aisha nínú ti sahihu muslim wọn anna akhbaratu eh, annaha ipò dájúdájú ìyàwó Aisha akbaratu ó fún anabi sallallahu alayhi wa sallam nírò wípé anna amaha mina rodaa wípé ọ̀nkù òun níbi mímọ́mú yusamma afla wọ́n porúkọ onítọ̀ ní afla istazan aleya pé ó gbà yọ̀ǹda mò ń fẹ́ wọlé nígbà tí ìyàwó Aisha tí wọn ò lo jilbab ìyàwó àṣà ní mo kọ́dì ní ẹ̀jọ́ wọlé mo wọ mo dẹ́gà kára mi fàkbàr tó rasulullah sallallahu alayhi wa sallam faqala laha ẹni máa sọ fún anabi tó ṣẹlẹ̀ anabi wa sọ fún ìyàwó àṣà wípé la tahtajibi minhu má wùlò jilbab nítorí afla fa innahu yahrumu min ar-rida'a ma yahrumu min an-nasab àwọn nǹkan tí ó bá jẹ́ ìwọ̀ fún yàn tá ó sọ nǹkan kan dèèwọ̀ fún yàn látara apá àjọmọ́mú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni látara apá àjọ jẹ́ ẹbí ń tí jíjẹ́ ẹbí sọ dèèwọ̀ pa àjọ mọ̀mú ń bì kan kódà ká má jọ jẹ́ ẹbí bákan náà nì nípa sísọ dèèwọ̀ tí a bá wo ẹgbà wa tinú sọ Bukhari àti Muslim méjèèjì ń fi rìnlẹ̀ wípé amòlè mara ẹni tó jẹ́ ń kú ọmọbìnrin àbí ẹni tó jẹ́ khal ọmọbìnrin àbúrò bàbá ọmọbìnrin ẹ̀gbọ́n bàbá ọmọbìnrin àbúrò ìyá ọmọbìnrin ẹ̀gbọ́n ìyá ọmọbìnrin wọ́n lẹ́tọ̀ọ́ láti wọlé tọ̀ ọmọ tó ń lo jilbab àbí tó ń lo khimaru láì sí pọ̀ wọ jilbab àmọ́ ní sàkání tọkọ kò lẹ́tọ̀ọ́ eléyìí nìkan tí a fẹ́ ṣe àtúnṣe rẹ̀ bá a ṣe wá ṣe ìta bá ti ń fọ́n tàkọ́kọ́ ń ká ká máa fi lè náà tẹ̀lé abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala kí mo ṣe máa tọ àwọn àwa sọ́nà jazakumullahu khairan wasalaamu wa rahmatulahi wa barakatuh.